fún ló lè kọ́ àwọn wa. mo fòrè fún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mo fìlè oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mo fìlè hó gúpa schools ní ẹja máa lo ẹ má bojú báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre dss class tẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competent is Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjóbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muflihun. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí àti ní àdúgbò muslim masfala road ajibola street nílùú ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san re bí a ṣe ń wá òru làìlátùl kọ́dírì ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ o ẹ̀yẹ́ rúṣin ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́kùnrin wa Habibullah Ajíbọ́lá tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوق الشمس إلى غسك الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ọlọ́run ọmọ ẹ̀ ní àlùbáríkà o má jẹ́ kán gbàgbé ìmọ̀ àtàwọn ọmọ ẹnì wa ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́bìnrin wa míì aisha muhammad kó ka àdìsí fún wa bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam talabul ilmi faridatun ala kulli muslim rawahu bayhaqi. Translation The Prophet of Allah, peace be upon him, said, Seeking knowledge is compulsory upon every Muslim. Transmitted by Bayhaqi. Lessons from the Hadith it teaches that seeking knowledge is compulsory in Islam. Islam too, Islam discourages ignorance. tó ọlọ́run ṣe wá ní aláìmọ̀kan o ẹ̀yin arúfin ọlọ́run ká má bàa wá jẹ́ aláìmọ̀kan sí ẹ̀sìn ọlọ́run àti ìlànà rẹ̀ òun la ṣe tún fẹ́ ṣàlàyé o ara àwọn ń tó yẹ ká tún gbọ́ yé nípa àlámọ̀rí ẹ̀sìn wa. nǹkan tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àìkà eh, kún à ń fọwọ́ yẹpẹrẹ mu nǹkan tá a sì fẹ́ sọ lónìí gbogbo òrun tá a kí ààwẹ̀ tá a gbà ájì tá a ń lọ zàkà tá a ń yọ kùránì tá a ń kà àfikàrù tá a ń ṣe eh, kò ní jẹ́ akọ́là àlùjá náà o wọ́n kọ́ so ẹ̀mí wa kọ́ ni. ìyẹn la pè àkọlé rẹ̀ ní alimuslimun waduyun àwa mùsùlùmí àti tó ní í ṣe pẹ̀lú gbèsè kí làwọn ń tọ́ yẹ ká gbọ́yé ẹ̀yin ẹrúsìn ọlọ́run àáfàá ní ẹja lọ gbọ́yé o àwọn nǹkan kan ń bẹ tó yẹ ká mọ̀ nípa ètò ìsẹ̀mí ayé wa bọ́lọ̀ ọba àlékè ọlá ṣe dá wa òun ni àrọ̀zák iná lọ àwùwà rọ̀zákù dúlùkúwà tìlìmọ̀tì ọlọ́run lọ́ba tí ń pèsè fún wa òun lọ́ba tí ń ṣèjẹ ẹ̀mú fún wa ìta jẹ táàmù iṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n a máa wá ṣẹlẹ̀ kọjá pé fúndì kan àbídì míì èèyàn lè ní bùkátà sí pé a tún ń yá owó àbá ń yá nǹkan kan àáfàá ní gbọ́ yé pé àwọn nǹkan tá a máa ń ní bùkátà sí nínú ìfẹ̀mí ayé wa àwọn àáfàá wa oníwùsùlù lè fẹ́ kì wọ́n pín sí mẹ́ta àáfàá láwọn nǹkan kan ń bẹ tá a ní bùkátà sí nínú ayé wa tó ń pè ní abdulrujat àwọn nǹkan tó jẹ́ pé necessities ni a ní bùkátà sí irú ẹ̀ ní ká jẹun irú ẹ̀ ní ká gbénú ilé irú ẹ̀ ní ká wọṣọ. àwọn nǹkan yìí téèyàn bá tabárẹ́ nìkan ní ìsìn tó ń rí òhò a máa fura pé fẹ́lẹ́ yìí sí èsè aláǹgànná sí èsè alámòdì tá a bá rẹ́ nìkan tọ́já sí pé ń sun abẹ́ bíríìjì káàkiri òsì ló sì fà á kọ̀ wá lè rówó yá tí ègbálé tí ó máa san díẹ̀díẹ̀ àwa gan ó máa bu pé irú èèyàn wà lélẹ́yìí àbí àbàmì èèyàn lélẹ́yìí nìkan mọ̀ nílé tí ń sùn. ìmọ̀ sùn kí ni àwa o ti mọ̀ fáwọn nǹkan kan bẹ́ẹ̀ náà sẹ̀mí ayé wa tọ́jẹ́ pé kí ni o dọ̀rùrì yáàtì ni afọ́ àláwọn nǹkan kan bẹ́ẹ̀nú ètò ìsẹ̀mí ayé wa alahajiyat àwọn nǹkan tó jẹ́ pé a ní bùkátà sí ni lóòótọ́ tá a bá ní àwọn nǹkan yìí ọ̀dà yóò jẹ́ kí ayé yóò fa comfortability irú ẹ̀ ni lẹ́yìn ìgbà tá a ti ń gbénú olé tá à ń wọṣọ afẹ́ fọṣọ abániwọ́ṣe kò sí tó burú kan fọwọ́ rẹ fọṣọ àwọn ẹ̀yà ayé ẹjọ́ òun olówọ́ṣe wọn ẹ̀dẹ̀ kú. àáfà gas cooker ìwọ náà fẹ́ dáná oúnjẹ kóúnjẹ ó lè tètè yá ọkẹ̀ gáàsì àwọn ẹ̀yà ayé ẹjọ́ òkúta mẹ́ta wọn ò fi tilẹ̀ wọn ò kogi sí lábẹ́ wọn ò wà ògùsọ̀ wọn ò wà di ìfẹ́pẹ́ wọn ò di ìgbàgbó wọ́n wá àwọn igi tó lè jóná gidi àwọn ẹ̀yà rómọ̀lá lọ́nu wọn ò ní torí ẹ̀ lọ yáwó gas cooker ṣùgbọ́n tá a bá láwọn nǹkan yìí alahajiyaati ni a ní bùkátà sí irú ẹ̀ ni à ń lo fóònù lápẹ̀rẹ́ ń sìn gbà míì fẹ́ẹ́ tó bá jásí pé ó fi ń ṣiṣẹ́ ó lè jásí pé ó ní bùkátà sí àwọn tó jásí pé kí ni o a ní ìdíẹ̀ a ní bùkátà fáwọn nǹkan yìí àáfàá níbẹ̀ tó ni alkamaliyat àwọn nǹkan tó jẹ́ pé bí ìgbà tá a fi ń bùgà a fi ń sọ pé a ah, ń bọ̀ ọlọ́run ṣàánú mi èmi tó tán mò ń fi dọ́là ó ń ṣòwò pé mo pé irú ẹ̀ ní kéèyàn lọ ra mọ́tò irú ẹ̀ ní kéèyàn ra hundred phone tó bá ti ní fóònù pálásà kan tó jẹ́ pé tó bá ti ń pè sí yóò mọ̀ fi rìsífù kọ́ọ̀lù tó bá sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí yóò mọ̀ ń tọ́wà ń bẹ̀ tó bá sẹ́ndì aláàtì sí láti báńkì ọmọ iye tó wọlé tó ti ń lo fóònù eh, bóyá one thousand five kan two thousand two kan àáfà bí wọ́n bá pè láti amẹ́ríkà yóò rí sí ìfẹ́ bẹ́ẹ̀ pè láti saudi arabia ó ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n wọn náà wá rò pé ah, wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mi náà lo smartphone gbogbo orú àwọn ilé ìkàmọ̀lì yáàtì ni àáfà ní tó bá wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ mùsùlùmí kèé ṣe gbogbo nǹkan la máa yáwó fún o kèé ṣe gbogbo nǹkan láàsáré sọra wa dẹni tí ọmọ ya nǹkan àáfàá ní kódà tá a bá mọ wàhálà tí ń bẹ ń bi gbèsè àní yáwó láyé wa tá èkú a pìrìfà kébì ìmọ̀ àwọn tọ́jọ́ dọ̀rù rí yá àtìgán pé ebi ọ̀pá mi kú ni ìní yáwó ìrìn òkú ni ìní yáwó àtàwọn èèyàn bá bomi lásán ló kù ìmọ̀ sun ilé tí wọn ò tí ì parí ni ìní yáwó kọ́lé àáfàá ní tá a bá mọ wàhálà tó ń bẹ ń bi gbèsè ṣùgbọ́n ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kí làwọn ń tà ń yáwó fún àwọn nǹkan tí ò sí nínú dọ̀rùrì yáàt tí è ṣe nǹkan tó jẹ́ necessity àwọn tí è ṣe alahaji àwọn tí è ṣe àwọn tá a lè fi wé bíi basic needs ìtọ́pọ̀lọpọ̀ ń yáwó fún lónìí àwọn nǹkan tí ọ̀wọ́ tiẹ̀ ni àwọn èèyàn ń yáwó lónìí torí pé wọ́n fẹ́ sòkú àná àwọn èèyàn ń yáwó lónìí torí pé òun náà fẹ́ bùgà pé á ah, ọlọ́run ti gbàdúrà rẹ̀ mọ́tò olówó ńlá ló ń lò ẹlòmíì yáwó lónìí torí pé ó fẹ́ jórun ná ẹlòmíì yáwó torí wípé ó fẹ́ wọ àwọn aṣọ tí wọ́n ní pé ẹgbẹ́ rẹ̀ ò ẹ̀ èyí ti kó èyí tẹ́ ara rẹ̀ tó o bá ti láṣọ kan sí méjì ó ti tó ọ láyé ọ ń àwọn sàbí àmẹ́bí tí jama ọwọ́ afẹ́ ṣe òpin ọlọ́run ti gbàdúrà òun ọfẹ́ ran agbádọ́ olówó ńlá tílẹ̀kùn rè tó àáfàá ní ká lọ gbọ́ yé ìtí ń jẹ́ pé à ń yáwó à ń jẹ gbèsè ee ọ̀ràn ni o tí èbá ṣe pa níbùkátà sí ká lọ yáwó àbí ká lọ yá nǹkan kan mùsùlùmí ọ̀rọ̀ ń bẹ́ ń bi ká yá nǹkan ká mọ̀ sàn ká fi kú o ẹ wá jáwọ́ àdíìsì méjì mẹ́ta nínú àwọn àdíìsì ńlá páwọn àáfàá ní ọmọ ìyẹn kọ́ máa dẹ́rùbà wá àdíìsì alákọ̀ọ́kọ́ òun làdíìsì àáfàá wa àbú rẹ̀ ráta ọlọ́run bá ní sí wọn o èyí tí màámù wa tírímìzì tí wọ́n gbà wá. wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní nafsul mu'min mu'allaqatun bi daynihi hatta yuqda an ẹ tún máa wo nafsul mu'min ànábì ní mùmí tó gbọ́ lọ́n gbọ́ tó gbajọ́ ọ̀kan ìgbọ́ ọ wá jẹ gbèsè kọ̀ọ̀sán gbèsè yìí tó fi kú wọn ò tó bá a san lẹ́yìn ikú rẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní là àlùjẹ náà wọ́n ò gbé kọ́ ni jẹ̀mọ́ só ti jàǹfààní ìrun rẹ̀ báyìí só ti jàǹfààní ìzàkà báyìí só ti jàǹfààní irun gbọ̀tọ̀ dá sí báyìí ṣòkòtò ẹ̀sìn fòókè só ti wúlò fún tìlàwọ́ àkùránì só ti wúlò fún séjàbù rẹ̀ ti wúlò fún báyìí ànábì lẹ́ni ó ń tọ́ òní la àlùjẹ náà straight wọ́n gbé kọ́ ni. yọ wọn wọ́n hàn díẹ̀ ni bóyá kádìísì ó lè yé wa dáadáa ẹ ká wo àdìísì àfáà àwa Sàwùbáàn àdìísì àfáà wa Sàwùbáàn èyí tí màmú wa tírímìtì bákan tí wọ́n gbà wá lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànàbí ni màá wàhùwà bàrí ń mí sàlásìn anabi lẹ́ni tẹ́mi bẹ́ẹ̀ jáde lára rẹ ẹni tó kú nìyẹn ẹni tó dágbére ẹni ti kú ò lára ó ti kú ò léèyàn báyìí ó ti dòkú níjọ́ tó wá kú wà hùwà bàrí òun ní sàlàsìn ọlọ́run ṣàánú ẹ̀ àwọn nǹkan mẹ́ta kan ò sí nínú rẹ̀ kí la lákọ̀ọ́kọ́ o anabi táwọn nǹkan mẹ́ta ìtọ́lọ́run bá là tí ò sí nínú rẹ̀ ńgbà tó kú ní fìlà alákọ̀ọ́kọ́ alikiburu ẹni tí ò sì gbéraga nínú ẹrù ẹ̀ níjọ́ tó kú wọ́n tú gbogbo fáìlì ẹ̀ tó wà arrogant kèése tí máa jọrọ ẹ̀ lójú gbogbo tí ma jẹ́ èèyàn jọrọ èèyàn lójú òun lówó lọ òun nímọ̀ òun lẹ́wà òun nípò òun ní àwọn nǹkan tẹ́gbẹ́ òní afa rẹ̀ gbéraga tí yọ náà gbéraga bá wà ń bẹ̀ kò ní ẹni tí ò sí gbèsè inú ẹrù ẹ̀ ó kú kọjá nìkan kan gbèsè ó fìrì iwájú ọlọ́run kọjá gbèsè ànábì ní yọ́wá lùjẹ́ náà tọ́jẹ́ mú mi ní òdodo yọ́wá lùjẹ́ náà àṣẹdàkejì ẹ̀ tí gbèsè bá wà nú ẹrù ẹ̀ kò ní wá lùjẹ́ náà straight gbèsè yẹn ó jẹ́ wàhálà fún wájú ọlọ́run ẹlẹ́kẹta wà lùgbùlù ẹni tọ́já sí wípé ọlọ́ ń jí nínú àsárùkọ̀ mínà lìmọ́lì public fund ẹni tó ń jí ntọ́jẹ́ ibẹ̀ yẹn la fẹ́ ń sọ fẹ́yìn tẹ̀ ń darí ìlú ẹlẹ́jọ́ jẹ́wájú ọlọ́run owó tán bá ní ẹ fi ṣe street light owó tán ní ẹ fi bẹ́ bọ́ọ̀ owó tán ní ẹ lò fún education owó tán ní ẹ lò fún health tẹ́ ẹ bá jí tẹ́ ń kọbọ̀ ń bẹ̀ ẹ dáná wájú ọlọ́run ẹ ní wàlùjá náà o èmi kí mo sọ o ẹni tọ́lọ́ ń fi ṣẹ́ràn ni o ìwọ tó o bá ń jí owó láńlọ́ọ̀dù àdúgbò owó táwọn láńlọ́ọ̀dù dá tẹ́nìkan lò fún dìbẹ́lọ́pẹ́ǹtì àdúgbò bóyá wọ̀ ní chairman ìwọ ní tẹ́sọ́rà ẹ ti jí owó tó jẹ́ pé alimọ́ọ̀lù làám ẹ jí public fund ẹ dáná ìwájú ọlọ́run ìwọ tó o jẹ́ kánsẹ́lọ̀ o jí owó wọ́ọ̀dù ọ dáná ìwájú ọlọ́run ìwọ tó o chairman o jí owó local government ọ dáná ìwájú ọlọ́run o jí owó state ọ dáná ìwájú ọlọ́run o jí owó ministry tí wọ́n fi ọ́ sí ọ dáná ìwájú ọlọ́run wọ́n fi ọ́ jẹ́ chairman kọ́mítì owó wa ń wọlé o sì di ọ̀daràn iwájú ọlọ́run ànábì ní ẹni tí nǹkan mẹ́ta yìí tó bá kú tí ò sí inú ẹrù ẹ̀ dàkálà ìjánnáta yọ wá ìjánná èwo lọ́kàn àwa ń bẹ̀ àdáyénú gbèsè torí náà ká mọ̀ wípé yìí máa jẹ gbèsè kèé ṣe nǹkan gidi o àfi tí bùkátà tó bá nídìí ká já tá a bá wá jẹ gbèsè kí lọ́rọ̀ mọ ẹjẹ́ àpàdé nípa two ìdánilẹ́kọ̀ọ́ yìí alimuslimun wàdúyùn muslims and debt a máa bá lọ ní part two ilé ẹ̀kọ́ muslim group of schools àwọn náà ṣe onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pé wàá mọ̀ká sórí zero eight zero five two six one five three zero títí òru ọ̀la táàtù máa pàdé nínú islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.